ìdojúkọ tí ẹ rí yìí nínú ìyọlẹ́nu ìbálòpọ̀ yìí ẹ máa bá wa sọ díẹ̀ kí àwọn aráalé lè gbọ́ kán lè fi ṣe àríkọ́gbọ́n. tó ṣe rí ní nǹkan tèmi believe tó bá tó bá tó bá mọ nǹkan tó ń ṣe hmm. tó dẹ̀ mọ ọwọ́ ọ̀tẹ tó dẹ̀ believe nínú nǹkan tó tó gift tọ́lọ̀ ń fún ẹ àti nǹkan tó bá wù ẹ láyò láti ṣe advice mi pé kó tẹpá mọ́ ṣe get mi kó hmm. tẹpá mọ́ because obstacle lèmi ráwọn kinní yẹn sí ṣẹ́gẹ̀t so tó o bá fall at the long run you will get to your destination ṣẹ́gẹ̀t hmm. mi so àwọn nǹkan bẹ́ẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ mo ní setback díẹ̀ ń pé then oh, lọ sí mi you know but I went into other business mm. then mo to travel mo sí around for a while so kí tó wá pàdé director mi àti producer mi tí mo dẹ̀ wọ́n pòkè mo ti rí àwọn iṣẹ́ wọn ọ jẹ́yàn tí èèyàn lè fọkàn tán